wọ́n kàn máa wá ẹ̀yìn torí pé láti fi tayò láti fi play game tọ́nà wọn bọ́ bá play game tè òní dandan. ó pàtàkì èsì pé à ń ka à ń kà náà ìwọ́n ní Malik rahimahullah rahmatan wasi'a ó sọ pé ليس العلم بكثرة الرواية mọ̀kàlẹ́ mọ̀kàlẹ́ mọ̀kàlẹ́ mọ̀kàlẹ́ mọ̀lọ́ halkọ̀ mọ̀gbẹ́lẹ́ mọ̀tí àti gbẹ̀yìn rẹ̀ à kódà ní cd àwọn oríṣiríṣi nǹkan kan oríṣiríṣi èyí kìíní ìwéèrè ẹ̀rù alàkọ́ṣìyà ó ní ìtàǹpé mìíràn ìpáyà ọlọ́run ọba lórí gbogbo ohun tó ọmọ yìí kọ́ ọmọ jẹ́rìí ọkàn jẹ́ ọ sí gbogbo ohun tó ọmọ yìí ló ń lò tó o bá lò kí lọ skills rẹ kí lọ sọ fún àwọn ọbànjọ bíi dàríkìámù ọ̀kan nínú àwọn ẹ̀yà à ń sọ̀rọ̀ ọjọ́ kan lórí hadith òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bàtú lọ sí miraj tó dé ó béèrè lọ́wọ́ sẹ́yìn Bilal rọ̀dẹ́lá àánú wípé mo ń gbọ́ ìrò ẹsẹ̀ rẹ nínú ọgbà àlìjánà kí ni tó ọmọ ṣe náà tó fi jẹ́ wípé ilé ìrírí ilé mo ń gbọ́ ìrò ẹsẹ̀ rẹ nínú ọgbà àlìjánà nígbà mo ń gbọ́ ìrò ẹsẹ̀ mo bí ìlọ́wọ́ jìbìrì ta lé ìrò ẹsẹ̀ tá ń gbọ́ ìrìn ẹsẹ̀ Bilal gbọ́kọ̀ ọlọ́run ọba ò fi àwọ̀ kò ń sọ̀rọ̀ àwọ̀ ọ̀rọ̀ pààrọ̀ ní ìmọ̀ràn lélẹ̀ dúdú tó wá láti áfíríkà láti ethiopia gbogbo muhammed òjíṣẹ́ ní sọ̀rọ̀ àríwá rẹ̀ ọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ni ọmọ ṣe ó ní kò sí tí wọn máa ń ṣe ju pé gbogbo ìgbà tí wọn bá ti ṣe hádà ìwọ́n bá tọ̀rọ̀ tàbí wọn àgbẹ̀ tàbí pé àgbàlá àwọn já mo ṣe nǹkan kan táwọn àláfíà já mo ṣe hádà mo ń sọ̀rọ̀ ní tún ìwà aláṣẹ tó bá dẹ̀ ti tún ìwà aláṣẹ ní ìwà ní fúra ara kan àjọ ọmọ ẹni sheik ọmọ yìí ní ìwé àwọn ti tọrọ ìzẹ lọsọlọlá àtọrọ àbẹwò àjọ àwọn ti tọrọ kábà ti sọ̀rọ̀ ìzẹ alọsọlọlá àtọrọ àbẹwò mọlákà kọyíyọ ní táà bá ń bá ń tún ní àwọn ìgbà ẹlòmíràn ètò ìdọ̀lẹ́ yìí ní ìwé pé a tí mo bá sá ti gbogbo ìgbà tí ìgbà ti làákà méjì wa níjẹ́ tó gbọ́ yí pé mo sọ wípé ó wípé rárá tí mo bá ti hádà kò yẹ ṣàlùwàlà tí mo bá dé ṣàlùwàlà ó ní á ṣàlù rí torí bí tó ju yàní yàní bí òṣìlóòbù yàní ríra yín kíra àlẹyà pé ṣé ẹ rí kàdá bá ṣàmù ibi tá a fi tó bá ti ṣàdá ọ̀ ṣàlùwàlà ó bí wọ́n yàtọ̀ bá ti ṣàdá òjíṣẹ́ náà sọ́nà àṣẹ náà sọ pé ìfọ̀kùn ẹ̀dúró déédé wọ́n lè tà sùn ẹ̀ lè má rírì kẹ́ ẹ̀ dúró déédé wà á lẹ́nu ṣùgbọ́n àmàdájú ẹni àkọ́yọ̀ àmàlẹ́kùn àṣọlá èyí tó lọ́lá jù nínú fẹ́ yín jèrè ní gbangba ọjọ́ ògbóǹde àlìkíyàmà ó ní kíkí wọ́n lẹ́nu yóò háfíìsì alẹ́ òdú ẹnìkan ò ní máa ṣọ́ àlùwàlá ń gbogbo gbà ìlànà àti fún yorùbá bí òdodo ó fi jẹ́ pé ó pàtàkì yáni kunu rabbaniyina bima kuntum tadrusuna min al-kitab àwọn ọmọ ìrètí akọjá lọ òun gbọ́ wípé ọlẹ́sìn kò ní wà náà gbogbo ìran púpọ̀ iṣẹ́ sísọ̀rọ̀ tí ó lẹ́sìn olúwa ni àwọn ni àwọn tó kù bọ́kùnrin tó kí yàrá kọ́lùkì láàbọ̀ fi àbò àwọn tí wọ́n ṣẹ́kù láwọn àṣàyàn lórílẹ̀ àwọn tí ń pè ń sọ́lá fún un sẹlẹ̀fì yìí àwọn tó jẹ́ pé gbogbo bọ̀rọ̀ ṣe dorí gbogbo tó wọ́n ní àwọn àṣesí tàwọn àwọn òpìjọ tàwọn tó jẹ́ pé wọ́n ti gbàwé rí gbogbo kí wọ́n tó jáde láyé ẹ̀yìn táwọn fẹ́ kí táwọn jọ nìyẹn àwọn ọ̀dọ̀ yìí jẹ́ kí ìrìnsèdè tayé kó wá mú kó gbé ìjìjì ayé gbé àwọn lọ nítorí wọ́n sí kò ṣe wípé àfẹnujẹ́ láà òfìjẹ́ ọ̀dọ̀ yìí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ muhammad sallallahu alaihi wa sallam sọ wípé wàkàfọ̀rọ̀ ìmọ̀ra okùn wàkàlẹ̀ ìmọ̀ra okùn àwọn olórí olórí pọ̀ lọ rẹpẹtẹ ṣùgbọ́n àwọn tí wọ́n dúró déédéé tí wọ́n ní jàǹbá àwọn ọ̀run wọn wọ́n sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ní ṣéèkì tún ti jẹ́ òmùrí fúnlẹ̀ ọ̀fọ̀ ọ̀nà lọ́wọ́jà wọ́n fọwọ́ dẹ̀ sórí bíbí fún mi wípé wọ́n ní wọ́n ń vóòtù lórí ìjà látètè vóòtù torí pé àyẹ̀f mo wá ní jọ̀zákàlá xẹ́ mo tẹ̀sẹ̀ padà ó ní kí n sọ fáwọn ọmọ ẹ̀yà tó pọ̀ kí wọ́n vóòtù mo ní ń bọ̀ bá yá vóòtù lórí ìrìn àgbọ̀ vóòtù lórí àwẹ̀ àvóòtù lórí hajj gbogbo ẹ̀yìn obìnrin àvóòtù lórí gbogbo kìnìún àvóòtù lórí ẹ̀ lọ orí kò lè mú àá hátà kò fà wọ́n mọ̀ wípé ṣe àárò mùsùlùmí òun ni kó borí hijab yìí ìgbà tí ẹ wà á sọ fún wa wípé ẹ̀ ń wá bò níta tó fi dé ká dìbò fún mi pé mùsùlùmí ni adẹ̀ fún yín níbò nítorí wípé a mọ̀ wípé àwọn areas yìí they are not negotiable ẹ bá aṣọ ìwọ̀ wa ẹ ṣọ wa. ẹ ṣọ ìwọ̀ wa àwọn adé lọ́sàn gangan nísìnyí wọn lọ pé káwọn ọmọ fún a ọmọ wa tí wọ́n bá ń borí lọ léèwé ó di pé wọ́n ń yẹ gbáàtì subhanallah subhanallah hasbunallahu alaykum ẹni ní ọlọ́run níta lè torí tá a bá ní ká demonstrate gan kò lè mọ́ ní sẹ́lẹ̀ kì í wa àwọn wa gbogbo tí wọ́n àwọn ni wọ́n pariwo pé àá bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ṣùgbọ́n ẹni tí jẹ́ dòdò àti sòdodo ò lè ṣe é ṣe mọ́ òfin jẹ́ pé wọ́n máa fi ń kìlọ̀ àáfàá rẹ̀ súnmọ́ ìjọba. òjíṣẹ́ wọn sọ̀rọ̀ àṣà àtúwá fi ó ní wọ́n tún ní sátì dúnúyà bí amẹ̀lẹ̀ àkẹ́ wọ́n wá ń fi iṣẹ́ ọ̀run tó bá ti di wípé iṣẹ́ ọ̀run àwọn èèyàn fi ń wáyé iṣẹ́ ọ̀hún ayé ni wọ́n fi ń wá. àgbàǹkù tí màmá mo wá àpèjúwe tí màmá wá lórí eré ní gbogbo àwọn àwọn kan ń jà fún àwọn alájẹmọ́mù ìlú àjẹmọ́mù ìlú wọ́n bá ní lágbájá nínú àwọn tí wọ́n ń dùn òun làwọn rí wípé ó ní mọ̀ ó ní kíní wọ́n kan gbogbo ẹ̀ mo bá rọrùn òtítì dé kí n tí tábà sọ ohun ló dáa jù lọ wọn mo ní tó bá jẹ pọ́ dáa ni kò ní sí gúrùpù wọn mo ní ẹ mo ní tó bá dáa kò ní sí gúrùpù àwọn tí wọ́n ń dùn wọ́n ní ah problem táwọn ní àná nítorí ọ̀sẹ̀ òtún ó ṣàwọn bákan mo ní ẹkún fàdúrà kó lọ́rọ̀ fòdodo hàn wọ́n wá sí lọ́lé lọ́wọ́ ní gbogbo owó tí wọ́n máa ń pa kò ní sí pé lágbájá nìkan ní ọmọ kó mọ́ èmi ní ní ẹ̀tọ́ pọ̀ níbẹ̀ ní ọ̀. ọ̀kan nínú àwọn ọmọ ya nílá ìlà ìlà àwọn ọ̀dọ̀ síra síra ọba asáré wa lọ́wọ́ ní ṣé ìgbọ́n máa ń wo ṣé ọmọ àtàmú ọlọ́run tó lé ìwọ̀n ẹ̀sẹ̀. oní tí bàbá pa gbogbo ohun tó kún nígbà míì tá bá lọ sóde àwọn orí bíi hundred thousand tàbí hundred and fifty thousand naira bàbá yìí èmi ní ìlú ìtọ́pọ̀ jù ń bẹ̀ ìlú ìlú sìn káwọn kẹ́lí bọ̀dù tó mú wọn lọ gbangba ló ti sọ nígbà wọn sì lọ́dọ̀ ó kán lọ́dọ̀kọ̀ lágbè ọkàn information kì í sì dúró ọlọ́run ọba ọgọ́rọ̀ nítorí fún wàhálà ọ̀tún mi sì ti dúró bí amẹ́jọ láàkàrà àti wá sọ̀tọ̀ òdodo kéèyàn sọ ah, òfin ọlọ́run ọba ni ó agbọ́dọ̀ tẹ̀lé o kò ní ẹ̀fẹ́ wọ́n máa sá ọgbà ọlọ́run ọba wa olùkálùkù ọba kẹrin sí ṣùgbọ́n tó bá ti tabu tó jẹ́ tó jẹ́ tiwọn interest tiwọn wà náà wà dé wọ́n á di pé olùkálùkù wà mọ ọmọdé ẹ̀sìn mùsùlùmí mùsùlùmí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ́lá ń parí rẹ̀ yìí pé wọ́n ti fọ́kànlá lọ́kàlẹ̀ tì gbogbo ká máa lé àwọn ọ̀rọ̀ ká máa lé mà àgbọ́yé téèyàn fẹ́ ní kì í ṣe torí tẹ̀sìn kò ní jẹ́ torí ẹ̀sìn ọ̀kan nínú àwọn ẹ̀yà àpèjúwe kan nínú hmm. àwọn tó ń mú lórí lọ́rùn ẹ̀sìn yanjú tẹ̀jìrìdù rẹ̀ àní kí súkìrá àsọ́tò fàtíà rẹ̀ kọ́ yanjú lórí òun ẹ̀wà ṣe lọ́sùn àṣẹ gbogbo ìrìn ìrìn àjò kò sí mọ́ ní àá ah, ọ̀rọ̀ rẹ̀ lórí ìwé ọlọ́run fátíà rẹ̀ yanjú ṣé wọ́n máa sọ pé ohun ìran wa wọ́n fẹ́ tẹ̀ síwájú pé kọ́ wá kírun wọ́n láàyè mọ́ tó ń bóra fún fátíà rẹ̀ yanjú jókòó yanjú fátíà torí ọ̀rọ̀ yẹn ní jésù àmọ́ kọ́ déédéé bí gbogbo ìlú pọ̀ bá tiẹ̀ yanjú bọ́ọ̀ bá lè kéwòn kù àyè tí wọ́n fà fi kírun ọgbọ́dọ̀ wà nínú ilé bọ́ọ̀ bá ti fọ́ tẹ̀ bàtí ní ìlọ́run tó fún ọ the next thing lọ tí mo gbọ́ ni gbọ́ bá text message mi ohun tí wà chattered báyìí kí n bọ́ ń ṣàdúrà mo ní tọ̀ àdúrà tí ń ṣe fún ọ ni pé ìgbìyànjú tó o ṣe lórí eléyìí tó o fi wà chattered ọlọ́run jẹ́ kó o lè ṣe gbìyànjú lórí ìtọ̀rọ̀ ẹ̀sìn náà kó o lè wà chattered níwájú ọlọ́run wa ọ̀nà jíjẹ nínú olóṣàgbọ́dá ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó ń gbàtí ó gbòòrò ọmọ ìyá wa nùrùdínì ọ̀làbí kọ́nà àbá kọ́ba àfọ̀nìkẹ́ láàmì pẹ̀lú ọmọ kékeré rẹ̀ ó gbìyànjú ju ọmọ tí wọ́n ní bíi bírèkì bíi three or four five months nígbà tó fẹ́ parí medical college ó ń bírèkì kò hàn mí ò tí ì dúró déédéé ẹ fún mi táìmù lóṣù mẹ́rin kí n jẹ́ fi ń rújú gbogbo kùránì mi tó ọba ló jókòó síbi distraction wa lọ sí kánò lọ sọ́dọ̀ kan nínú àwọn ọmọ àyà àtọ́jọ́ àfa àtọ́jọ́ ìgbẹ́pọ̀ rẹ wa dr bashir alẹ́ ìmọ̀ ọlátọ̀dọ̀ mi ló ti wá wọn bá gbàgbẹ́ lọ. nígbà tí dr bashir alẹ́ ìmọ̀ àfẹ́fẹ́ ọláyọ̀rá tí ọ̀rá yìí ó tún fi lẹ́yìn kan lọ pé ọ sọ fún mi pé àmọ́ àwọn àṣẹ kí wọ́n jìnnà dín ìrẹ́ o ẹ bá wọn mójútó bó ń ṣe ń lo gbèsè àyẹ̀ ah, wọn náà bá tó ń bá yẹ tẹ̀síwájú wọn padà wá sẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n òun ní ti tọ́jú wọn òun náà wà aráàlú tọ́jú wọn ọlọ́run ọba ní kò rí bẹ́ẹ̀ ọgọ́rùn-ún báyìí á yẹ ẹ̀rọ yìí ọ̀nà tá a bà gbọ́yé ẹlòmíì tún lọ rẹ́jísà fún ẹ̀kọ́ àgbà kó lè gbóòbò kó lè lè bó sọ kó lè lóyún kúránì àwọn ìbára tó bá síta nínú àhádìsì òjíṣẹ́ mẹ́sàn-án sẹ́yìn tẹ́ kò lè polówó iṣu àkídà tó dé pé tí ọba yanjú kò sí kò sí gbèsè lọ́wọ́ ẹ̀mí ń bẹ̀ gbòǹdà àríkìámà kò ní yanjú ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà bí ó ṣe jẹ́ pé nàbí ìyáàdì láwùrá yìí wọ́n kọ́kọ́ dé lọ́gbárí ní kí ló dé ó ní ṣèkì ohun tó ń wò nìyẹn gbogbo sàtífíkèètì ọdún méje yìí kò wúlò ní sàárè nìsín mo ní wàhálà kò wúlò ó ní á òun sọ fọ́kọ̀ òun kó kó gbogbo àwọn ọmọ òun kúrò ní skul kankọlu wà ha Kùránì nà torí èèyàn bí ikú bá tiẹ̀ dé lójijì òun jèrè ńbẹ̀ àwọn bàbá rẹ̀ náà jèrè ńbẹ̀ gbogbo àwọn tí wọ́n bá salágbátẹrù lórí rẹ̀ náà wọ́n jèrè ńbẹ̀ mọ̀nà láì sọ́dọ̀tì òdodo rẹ̀ bí mùsùlùmí fẹ́ ronú bí mùsùlùmí fẹ́ ronú gbogbo àwọn sọ àwọn èèyàn òbí kíkà nípa àmàwíwá. Ah, ọ̀kan nínú àwọn àyàlọ́ abá mi wípé àwọn gbogbo títí tó máa ń ṣẹlẹ̀ ní ilé ní àti lọ́dọ̀ àfọ́mọ̀ tọ́rọ̀nà mo ń bẹ̀rẹ̀ nígbà yẹn mo ní sábtà àti ahad àti àgbẹ̀á àti khamis jọ́nà ní ní mọ́sẹ̀ òun fún wa jọ ní òòlì jọ́nà ó ní kí wọ́n dé ní ah àwọn jọ́nà kíláàsì ti adé fẹ́tẹ̀ àwọn tí wọ́n senior class wọ́n ti dé nahal so ṣe ọ̀fọ̀ mi ni ọ̀fọ̀ ọ̀wà àbẹ̀wò ẹ̀gbọ́n mi yọ̀dọ̀ mi ọ̀pọ̀ kà àdúgbò ló ṣe fẹ́ sí mo ní àwọn nǹkan tí wọ́n ti kà ní ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ halkọ̀ láti announce àáfà àyílẹ̀ ní àwọn ọjọ́ yìí o ṣùgbọ́n wà ń bẹ̀ ń bẹ̀rẹ̀ ṣé kíláàsì náà lórí ìwé yìí ní àárín kan sáà hẹ́lẹ́wà but nísìnyí. àwọn ANPP àwọn CPC àwọn ACN wọ́n ti papọ̀ wọ́n ti di APC wọ́n fún àwọn ní oògùn ẹ̀fọ́rí PDP mo ní táwọn ní gbogbo wọn rẹ̀ táwọn ní gbogbo wọn rẹ̀ owó ló yọjú nínú nínú ọmọ ọ̀bọ̀n ìyáyá ni àbẹ́tù àbí pẹ́pẹ́ owó lọ́yìn owó lọ́mọ nínú ọmọ ajá wọ́n ní ọmọ wọ́n ní èyí tó yẹ kó mójútó nínú ọ̀rọ̀ ara rẹ̀ o mójútó gbogbo àwọn ọmọ yẹn òwe ìrírí sí ń bọ̀ bá wá bíá ojú ìdìbò olójijì ọ̀rọ̀ àjókòó tó ọmọ ká pépà tó fi ti mùsùlùmí òun ní wípé kí odó gbà lórí ìmọ̀ lórí ké bí kò ní tí torí wípé kí ni ó ti bẹ̀rù jẹ̀jẹ̀ nínú ìmọ̀ àti ìrírí ayé bí gbogbo wọn bá lọ òun ni wọn wà consult wọn ò ní choice kí lọ́nà wọn bá kó ló sọ ó ní fúnmi radadnahu asfala sàfìlì ṣùgbọ́n kan ó ní illa alladhina amanu wa amilu salihat wọ́n ṣọ̀wọ́n wọ́n ṣọ̀wọ́n torí pé wọ́n ṣọ̀wọ́n àwọn gbogbo bíi tí wọ́n bá wà àwọn èèyàn máa wá wọn kan ó pàtàkì bẹ́ẹ̀ mùsùlùmí ti jẹ́ mi mùsùlùmí máa ń ṣègbìyànjú ti jọ iwájú kó wọn má bàa tì í tó tó ọba ti tì í bí ọ̀tẹ̀ lọ ó lè ní iṣẹ́ lọ́wọ́ tó fi yanjú ìgbésẹ̀ ayé rẹ tó fi ní di àwa àwọn wọ́nàmọ̀ràn tí gbogbogbò ọkọ̀ ọ̀ranù wọn tí wọ́n ń tí wọ́n ń tù káì tí ó fi jìnà sí ó ní iṣẹ́ lọ́wọ́ tó fi yanjú wọn náà dára wọn ni kéde ẹgbẹ́ oníyàn bá tó fi dára wọn ní ìsìn tó ní bàtà ọba ní nǹkan kan sí ọjọ́ ìwọ̀n náà ó pàtàkì ó pàtàkì gan ní gbogbo ìgbà kan ní ilé ìkànnì jù rẹ̀ ló fi jẹ́ wípé láti gba tí n ti ń lọ́rùn ẹ bọ̀ ọ̀rọ̀ àkídà à ń sọ̀rọ̀ àkídà ìṣesí àwọn sálàf bóun ni wọ́n ṣe ń bóun ni ṣe ń ṣe ṣe títí tá a fi bá débi tá a débi bá dé ni wọ́n fi sọ pé dáhùn sàlẹ̀fíà ó ní ìṣòro ó dẹ̀ ní dáwà dòtí ó láwọn mọ́jẹ̀mú ó dẹ̀ ní àwọn òpó ìgbékalẹ̀ kìí kàn ṣe pé ìyẹn sọ pé fálákì lòun náà wọ́n lè gbà wọn bẹ́ẹ̀ kìí ṣe tó yàn print identity card fún. ìṣesí bẹ́ẹ̀ wà ní òwò pẹ̀lú ìṣesí ọlọ́run ó tì ọ́ síta ayé ọmọ rẹ pé òní ibi tó wà ní òní torí kí ló jíṣẹ́ ń sá sílá. náà bọ̀rọ̀ lọ́hùn-ún rà sẹ́mi àwọn kọ́lẹ̀tì fọwọ́ ààhà fàdáhà kama sẹ̀mìà ọlọ́run ọbọ̀ tàn mọ́lẹ̀ rẹ̀ báyìí ẹnikẹ́ni tó gbọ́rọ̀ mi ìdíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ọwọ́ aṣọ ọgbọ́ yìí ọwọ́ amúlò gẹ́gẹ́ bó ṣe gbọ́ gbogbo ibi tó bá wà ọlọ́run ọmọ sọ pé òun òun òun ọ yàtọ̀ ọ yàtọ̀ nínú gbogbo nǹkan àríkọ́ṣe nìyí ẹ má pẹ́ ẹ̀rí tó ń bọ̀ bá dídí ọ̀gbìn ìgbà kí wọ́n ti máa sọ pé a ah, àgbẹ̀ ah, ni ọlọ́run sọ pé olóògbọ́n ó pàtàkì wọ́n ní gbogbo ìṣe fún gbogbo wa ni wọ́n fi fi dàwa bẹ̀ tì í lẹ̀ àfihàn sọ pé ẹ̀yìnlẹ̀ ákìlì mùsùlùm mà dájú ọmọ ìyá mi ní islam àmì dáwà ìlà àkìlẹ̀tì sálfù sálẹ̀ wípé ìpèpè lọ sí ojú ọ̀nà àdìọ́kàn àwọn ẹnìyẹn tó ti kọjá lọ tọ́nà ìwọ̀nba yẹn sí àlùsùnnà wal jamaa àwọn tá à ń pè àwọn tí wọ́n dúró lórí ojú ọ̀nà tòótọ́ ní bá a ṣe tú Quran tọ́lọ́mù bá ń fi gbà lọ́wọ́ yẹn wọ̀jìnà àwọn ìjọ ọ̀la báyọ̀ kún ilẹ̀ ìfẹ́lẹ́ àfẹ́tì ṣòrot kò lè fún ṣe àyàfi pẹ̀lú májẹ̀mú mẹ́ta awọ́lẹ̀ àkọ́kọ́ rẹ̀ salamatu al-mu'taqad kọ́kàn èèyàn kó balẹ̀ lórí ohun tí àdìọ́ kan yẹ kó dúró lórí ọba adéda àwọn sífàtì rẹ̀ àwọn ọkọ rẹ̀ níta àgbọ̀dọ̀ ju ìmọ̀ àwọn màláíkà tí àwọn ọmọ ọba ọ̀rọ̀ kádàrà àwọn ọdún àwọn ọba gbogbo positions tí àwọn ọmọ orí tí wọ́n dúró lórí náà àyẹ̀kúnà ètèkádàrà. موافقا لاعتقاد السلف الأمة الصالح قد يكون عقيدة اعتقادنا بالبنتين تعديلوري tí wọ́n jẹ́ bí ẹ́ńjìn wọn kò ṣe kárà ìdí tó mú lò fi ṣe ọ̀sán kárà kí ni ìdí tó fi ṣe ó gbòòrò báyìí kí ni ìdí tó fi gbò. àwọn ìyàwó ní kí wọ́n máa sọ̀rọ̀ wọ́n kí lọ́wọ́ àkídà lórí ilé kí wọ́n tó fún bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ sẹ́wọ́n lọ́wọ́ kí lè ṣe ń bọ̀ ó ní gbogbo àkídà láìmọ̀ torí pé kí ni ìta jẹ ọlọ́run ti da kó tó dá ń tẹ́ jẹ á gbìyànjú lójú jẹ́ pé nínú àgbékalẹ̀ Islam fètò sọ́mọ bíbí fàlà sọ́mọ bíbí Islam fọwọ́sí ètò sí ni wípé lẹ́yìn ọdún méjì méjì ní ìmọ̀ bímọ tọ́ba wa wá kọ́dún méjì ò tó pé ìdààmú wà ní wípé bó láti jò ó bó láti jò ó bó láti pa láti pa jẹ àbí láti pa dànù bó láti fọ́ dànù àwọn àmọ́ fún afọ́tọ́wá oríṣiríṣi wa wọ́n ní tí ò bá ti tùsùn mẹ́ta èèyàn lè èèyàn lè èèyàn lè ṣe àìmọye báwọn àìmọye báwọn àwọn tí wọ́n jọba tuntun sínú tẹ̀yìn lè ṣe wọ́n àmì sí ní pẹ́tẹ́ débi pé ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ ó ní àwọ̀ rẹ̀ wá ó ní kọ́ọ̀sì tó ń fẹ́ lọ ṣe òun ti bímọ méjì but kọ́ọ̀sì tó ń fẹ́ lọ ṣe yóò kò ní fún un ní òun rọrùn fóun láti fèsì kan sí ní kí wàá ṣẹlẹ̀ òun dẹ̀ ti dé inú òun báyìí ní sùn mo ní ọkẹ́ kò ju oṣù mẹ́rin lọ ah, nínú ọ̀la ọ̀yọ́ wa nínú ẹ̀kọ́ ọkọ rẹ̀ náà bẹ́ẹ̀ ń gbìyànjú mo ní kí wàá dé àwọn kan ló yàn lè ṣe mo ní á ah, ẹ lọ wá dé lónìí lọ́dọ̀ àwọn wọ̀nyí èmi ò tí ì ṣiṣẹ́ tí ọkàn tí màá fi jábọ̀ níwájú ọlọ́run ọba débi wípé fọ́túwà fẹ́yìnfẹ́yìn ní ìwà máa gíìrì yìí sí ọba lọ sọ́dọ̀ àwọn tí wọ́n lóò lè ṣe mọ́ lọ bẹ́tà fún kìí sì ní. sọ orí tó o bá ṣe ilé yìí látà lójú ọ̀nà tó ilé iṣẹ́ ń lọ ó ṣe nǹkan míì náà tó jẹ́ pé àkíyàn kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí ni mo gbọ́ máa ìbẹ̀gbọ́ kó bímọ ara ọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ ìfẹ́sọ̀n tó ló lè bàjẹ́ tòtí mo bá ní ọṣẹ ni pé ìmú ìdíkọ̀ tèmi èèyàn sọ̀rọ̀ sọ bọ́ṣẹ̀kọ̀ṣẹ̀ wọlé àlàǹdọ̀ tí mo ìbọ̀ kókó bímọ. àkírí látara ipò wọn jọ ń pò pọ̀ ìtìláàtì kẹfẹ́rí tó rí nínú bíèlì ń sọ pé òun dẹ̀ gba tìyìn òun láìkí structure yín ga débi pé òun náà bẹ̀rẹ̀ sí í ó ṣe ó bẹ̀rẹ̀ sí tẹ́tí sáwọn ọ̀rọ̀ wọ́n ń gbé sí létí pé ibí yìí ni gbogbo àwọn yẹn ti mọ̀ ẹ́ ó ṣe jẹ́ ká lọ sí Kotonu ká lọ ṣe ní tábàṣe adẹ̀tún padà wá òun náà dẹ̀ ń gba text messages òun kò ní ti rí tíyẹn bá ti gbẹ́sẹ̀ kúrò lójú ọ̀nà ṣùgbọ́n wọn ọba ń sọ pé fẹlẹ́mú azáàbù azáàbù ọlọ́wọ́ kúlódún tó bá ti gbẹ́sẹ̀ kan ó gbé kejì tó bá ti gbé kejì ó gbé kẹta bọ́ọ̀ ṣe ń lọnu bó ń lọnu bó ń lọnu ọkọ wa ni sọ́hánàlá ìtòkí ẹgbẹ́ òtètè dúró lórí tó bí wọ́n lé ní wọn béèrè fatuwa ní méjì sẹ́yìn oṣù mẹ́rin torí wípé àwọn òrẹ̀jẹ̀ lọ sí skul wọ́n ní èmi ọ̀gbẹ́ wo gbogbo àwọn arẹ́wọ̀n ọmọ ara jẹ́ pẹ̀rẹ̀pẹ̀tẹ̀ o wọ́n ń ṣe masters náà o wọ́n dì í o wọ́n pọ̀ sẹ́yìn o wọn ò lè sọ báwọn ṣe o bí ìmọ̀ bí tiẹ̀ ṣe jẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ nínú ìmọ̀ ìtí ń páyà náà ló padà ṣẹlẹ̀ wọ́n padà níyà náà nìyẹn. ọmọ bẹ́rẹ̀ oṣù bẹ́rẹ̀ kì í ṣàkíyà mùsùlùmí tàbí fàlàfì mẹ́rin péré náà ló fẹ́ bí torí wípé kò sí ká mẹ́rin péré ló fẹ́ bí kì í ṣàkíyà mùsùlùmí. tọ̀kìlì nọ́ọ̀sì àti tanzania nọ́ọ̀sì kò sí ìgbékalẹ̀ mùsùlùmí ilé pàtàkì. tó máa bìrì bá wá ní pé ó ní pro health issues tí dókítà tó yanjú ní àwọn tó yanjú ní táwa náà ní dókítà sọ abdulwahid ní ansan dókítà sọlọ abdulwahid ní ansan dókítà sàn ọmọ yìí pé ah, òun ó lè jẹ́jọ́ níwájú ọlọ́run ọba lórí gbogbo tó ń bá ti ṣé kí ní ìṣòro bẹ́ẹ̀ lóòótọ́ ọgọ́rọ̀ ọgbà rárá ọ̀nà ní ìgbàta rẹ̀ gbégbà tí wọ́n lè fi sùn. mọ́sálẹ̀ láìpẹ́ ọ̀kan nínú àwọn ọmọ àyà àsìkò tí wọ́n fún un wípé kó fi kó ń dúró torí wípé iṣẹ́ abẹ ni wọ́n ṣe fún ìyàwó rẹ̀ tó fi bí ọmọ tó bí láti kò dúró dúró dìgbà yẹn ìyàwó bá tún lóyún medically wọ́n máa ń suggest wípé ok kí wọ́n dé ilé ọmọ rẹ̀ kó jẹ́ pé ọmọ bíbí ń lọ náà ó ní ṣé káwọn dé lóòótọ́ mo ní àwọn dókítà tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ó jẹ́ dókítà tó mọ̀ kó ó lè jẹ́ ojú iwájú ọlọ́run bá ń jẹ́ ọgbẹ́ ìdá ìkíyàmà bẹ́ẹ̀ rẹ̀ lọ́wọ́ o dókítà tó ní tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n náà pé ah òdodo ló sọ bá dókítà sọ ó dẹ̀ lọ síbi mà tó dé bẹ́ẹ̀ kí ni dókítà sọ àǹsán ní hmm? kò ní sí sí ó ní kò ní sí kò ní ìdíkàdì ẹjẹ́ àfihàn ẹjẹ́ ẹjẹ́ káfíìn hánà ó wà kìí ṣe wípé tí wọn náà ti ń fẹ́ kọ́ wa máa wẹ́ni tí wọ́n fún ọ ní كيف يشوفون المسلمين كيف يشوفون عن سبق في توحيد الربوبية ولي توحيد الربوبية تاتي على يسواجي وتوحيد الألوهية أتي توحيد الألوهية تاتي على يسواجي وتوحيد الأسماء والصفات أتي توحيد ìmú ọlọ́run ọba ọlọ́kan ṣoṣo ní ọba tó pé tán tó orúkọ tó kọ àti ti àpèjúwe wọ̀fìn sáyẹn mùsáyẹn ìtìká àti nínú gbogbo ojú pọ̀ náà Akida yòókù imani máa ń dínkù ọmọ ń lékún tá a bá ṣiṣẹ́ rí ìyẹn máa jẹ́ kí ìmánì èèyàn dàgbà sókè sí téèyàn bá ṣiṣẹ́ ẹbí ìyẹn máa mú kí ìmánì dínkù sí téèyàn bá wá gbogbo sínú ìbàjẹ́ ìmánì lè lọ ọlẹ̀ débi wípé bí ìgbà tí ò sílẹ̀ mọ́ bó ṣe jẹ́ pé tó bá yẹ pé téèyàn bá ń ṣiṣẹ́ rẹ̀ téèyàn ń ṣe dáadáa wọ́n máa lọ síwájú gan pẹ́pẹ́ wọ́n máa wípé ah ṣé àdúgbò wa àsìkò wa náà lè lówó wa báyìí ní gbogbo ẹ̀sìn nínú èsì jẹ́ pé iṣẹ́ eré ohun ní kí èèyàn máa ṣe ní gbogbo wa ìṣẹ́ni sansana fi ń kìlọ̀ tẹ́kun lọ haithu ma kult wọn páyọ̀ ọlọ́run ọba ní gbogbo ibi tó bá wà. wọ́tẹ́bi ìfẹ̀yí àtẹlẹ hasana tẹ́lẹ̀ tó o bá tètè ṣiṣẹ́ ẹrin ní ìlẹ́yìn rẹ̀ ní kíákíá kí iṣẹ́ ẹrin ni kó lè bọ́ pa iṣẹ́ burúkú tó ti rẹ́ mùsùlùmí máa ń ṣe ìgbìyànjú rí bukọ́ máa ní iṣẹ́ rẹ̀ tó bá ṣe mistake ní nìsín tètè ṣe dáadáa ní kíákíá lóbi jẹ́ pé àwọn sáré òjíṣẹ́ mẹ́sàn-án sílá nígbà mi tó bá ṣe nǹkan tó ṣe mistake àwọn pé ah kí ni ohun tó mú òun lọ́kàn nínú tọ́lọ̀ ń ṣe fóun níbi ọ̀rọ̀ ó lè jọ gbà bó fi ṣe sàárà nítorí ọlọ́run ọba kó ní wọn dáríjì ní wọn fi iṣẹ́ rẹ̀ máa fi pa iṣẹ́ ìbí rẹ ní kíákíá tó bá fi ṣe wà káàlù kan náà bẹ̀kọ́nù kìnnì hasanan máa bá àwọn èèyàn lò pẹ̀lú ṣe fún dáadáa nítọ́ ọ̀fẹ́ tí a bá ṣe sí ọ ò ní láìkí ẹ̀ má ṣe sẹ́ni làkejì kí ni tí òjíṣẹ́ náà fún àṣìṣe náà fi discard iṣẹ́ rẹ tó bẹ́ẹ̀ pé wọ́n jẹun tí wọ́n máa lò wò níbi èrè ọkàn gbogbo gbà ó ní nítorí pé táwọn èèyàn bá ká ọmọ orí rẹ̀ o ò ní fẹ́ kí n ká ọmọ orí ẹ̀ oníṣẹ́ bí mi táwọn èèyàn rẹ̀ bá ká ọmọ ibi tí òun ti ń ṣe báyìí eléyìí gbàgbé iṣẹ́ bí mi níṣẹ́ bọ̀tún tó yí pé ọ̀fẹ́ ọ̀ọ́máìn tó bá ká ọmọ orí ẹ̀ ah, wọ́n rò pé àmọ́ ṣe ọlá ẹ̀hẹ́n ìfẹ́ rẹ̀ ń ra fún ọ pàtàkì níṣẹ́fẹ́ ọ̀rọ̀ ṣókìlù tó jẹ́ pé ìyíṣẹ́ mọ́sílọ̀ àlọ́sílẹ̀ ọlọ́run ọba ti kẹ́ nínú tó náà bá ti kẹ́ kó sí ọ̀rọ̀ ṣókì tí ó bẹ̀ mú nǹkan tó tó pàtàkì wà wà rábìlì imán àti gbogbo oríkèéríkèé ní tí ìgbàgbọ́ mùsùlùmí dúró lé lórí àti ṣàlàyé ẹ̀ síwájú téèyàn bá tó bá dúró lórí olóòrùn tó dẹ̀ ń sọ pé sáàfì fúláfínà òun pèlà rẹ̀ ni pé ìṣesí òun òun dúró lórí ọ̀nà táwọn ohun ìṣíwájú tó ní ìwọ̀n bá lọ́wọ́ sí dúró lórí ọ̀tọ̀ rẹ̀ kí ọba àdébà Allah subhanahu wa ta'ala kó fi òdodo hàn gẹ́gẹ́ bí òdodo ní gbogbo ní gbogbo ìgbà kó jẹ́ kí a lè máa tẹ̀lé kó jẹ́ ká lè máa tẹ̀lé láti fi ojú owó ọlọ́run ọba nìkan kó fi ràn wá lọ́rùn láti ṣe kó fi tí ìṣòdodo hàn wá nírọ́ kó jẹ́ a lè sá fún un sísá fún tá a sá fún un gan kó jẹ́ ká lè ṣètò nítorí ọlọ́run bá nìkan kó lọ́wọ́ gba ìgbésí ayé wa lẹ́sìn fún wa ó lè jẹ́ kí ọ̀rọ̀ wa sùn wa gbogbo dáwọ́ bá ṣe dojú ní tókùnà ní bèbè tiwa ń bẹ̀ kó lọ́wọ́ bá fọ́jọ́ kí tiwa bá ń bẹ̀ kó lọ́wọ́ bá kó bá máa pàdé ọ̀nà adébọ̀rẹ́ ìbídọ́ àṣetán kó lọ́wọ́ bá kó bá rẹ̀ lọ ètò ń túmọ̀ sí ọ̀rọ̀ pé kọ́lọ́run ọba kó jẹ́ kí a máa sá fún gbogbo ohun tó jẹ́ bọ̀ kó jẹ́ kí a máa lépa gbogbo ohun tí ó jẹ́ súnmọ̀ gidi tí ò ní jẹ́ súnmọ̀ àtàṣetán àwọn àdádálẹ̀ àṣetán nítorí fún un àdúrà bíi. Ah, ìbẹ́ náà ọba pípọ́ náà ló fún àṣírí torí àwọn kan gbé báàgì wọ́n sọ wípé bọ́ bá jẹ́ wípé àwọn ẹlẹ́bọ̀ ò sí lọ́nà ni ṣebí láti ìgbà yìí là ń ti ń sọ pé kọ́lọ́hún ọba padé àjẹbọ̀rẹ́kọ́ ìbẹ̀rẹ̀ dídé àṣetánì lẹ̀ bọ́ bá jẹ́ wípé wọn ò sí lójú ọ̀nà ni ọlọ́run bá ti kásẹ̀ wọn kó lẹ̀. nígbà ti ọlọ́run ọ̀dẹ̀ kásẹ̀ wọn kó ń lọ́run pé ọlọ́run yọ́nú fún wọn ni i heart ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ àìgbọ́yé ni ó fi jẹ́ pé gbogbo nǹkan tó ń bá ń gbọ́ béèrè pé n tí máa ń sọ yìí kí ni ìtumọ̀ rẹ̀. àwọn amukumẹ́kọ̀ọ́ kan wọ́n wá láti kó wọ́n lọ sí hajj gba wọn déwájú kábà ní kínní bákan náà tiẹ̀ ní báwọn náà ṣe máa ń pa kájà táwọn ọmọ yí ilé ìsàpò bẹ́ẹ̀ náà ni ń fi yí olóòrùn mọ́ ní wọ̀láì kìí sí kan náà ó gbé wọ́n gbé yàdé bí kún wọn mọ́ ní wọ̀láì kìí sí kan náà wọ́n ní ẹnu ìdílé òbí sí kan náà Allah subhanahu wa ta'ala wọn ló fi léyìn lọ́lọ́ á ní ká máa yí po mo ní ṣùgbọ́n tí yìí àṣetáàní ló fi lọ́lẹ̀ eléyìí àìjẹ́ náà lè ní fi wọ̀ eléyìí igi iná lọ́lẹ́ ni wọ́n fi yí bá. ó yà á lóyún because ọgọrọ wọn mọ yìí pé mo gbọ́ yorùbá wọn wọn aṣa kíjọkíjọ nǹkan kan náà ni nǹkan kan náà ni ẹbọ òòṣà ẹbọ ọmọ àwọn náà máa ń pa gájà mi débi yìí pé ńgbà tí ọ̀kan nínú àwọn ọmọ àyà tọrọ dorí rẹ̀ mú tí ọmọ bó ṣe sọ̀rọ̀ bá tóbi kí tiẹ̀ lọ rí ìrọ̀mù tí wọ́n máa ń gbé wọ́n máa ń fi ṣe tàwa tí wọ́n máa fi lọ ájì yẹn lónìí ẹ̀ tẹ̀sán àlùmọ́ bá wọn òun bí ilé ẹ̀rọ rẹ̀ mú mọ́lẹ́rì rẹ̀ bẹ́nu kọ́ra nílẹ̀ bọ́nu súnà bí ọlọ́run ọba ṣe fi rán ọmọ bóyá táwọn ẹlẹ́bọ ní ní ń dojú mọ́ táwọn ará ìlú àṣepánu sọmọ páwọn ń forí gbélé ọ̀fọ́lọ́run ọba bẹ́ẹ̀ náà làwọn ṣe ń forí gbélé ọ̀fẹ́ṣù. tó gbogbo àwọn ṣùgbọ́n àti àkútíyà ni àti bẹ́lbẹ́lá rẹ̀ wọ́n pẹ́ fún ọgọ́rọ̀ àwọn èèyàn àtàwọn ọgọ́rọ̀ àwọn oníjì kọ́lọ́hún ọba kó máa fò dúdú hàn gẹ́gẹ́ bí òdòdó ń gbogbo ìgbà kó dojú ọ̀rọ̀ wa rú سبحانك اللهم وبحمدك لا اله على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك مجيد السلام عليكم ورحمه الله وبركاته